Ògbómọ̀ṣọ́ ní ìṣẹlẹ bàbá rẹ̀ ogbó ṣẹgiṣẹgi ẹ ò lírìsì bí ṣe ń wo mi mẹ́sàn-án méje bí kóná mi lówó kóná mi ní pánstálì gangan Ògbómọ̀ṣọ́ ò dákun máa dá gọjọgọjọ orí ilé bàbá rẹ mo fẹ́ yà lẹ́sẹ̀ kan ògbómọdúgun ògbóṣẹ́gisẹ́gi ògbóṣù ní dìyàn ògbó èrè wọn sì dọ̀lẹ̀lẹ̀ ogbó àgbà ẹ̀dọ̀ wọn sì padà dẹ̀kọ yangan ló fi jẹ́ pògbó láti ń jẹ yán láti ń jẹ kàkà tó mú nǹkan yangan lé arábàárù ni ọ ọmọ òjò olùgbìnrin ọmọ òjò olùjápẹ́ ọmọ àrí gangan pẹ̀lú ẹ̀jọ́ orí ìyá ku. kú ìbàrú lòun ò mẹkún sun hmm. bàbá àbàrú kú ìbàrú lòun ò lè gbà wẹ̀ kókó gbẹ̀gìrì ló fọ́ létí ilé ń bàrú ń jọ sí ìbàrú bá ń sunkún àsun hùn dákẹ́ òòhù hmm. ọ̀tún bàrú wọn àmọ́ ọ̀fẹ́ ẹgbẹ́ ìje lyrics òsì bàrú wọn àmọ́ ọ̀fẹ́ ẹgbẹ́ ẹ̀fà agẹ́ndẹ́gẹ́dẹ́ bàrú wọn àmọ́ ọ̀fẹ́ ẹgbẹ́ ẹ̀mùndógún ẹranko tí bàrú bá tàbí òbákúwó bá dojú ọdún wọn móríwọ́wé lọ bí ìṣù. ẹ̀rí pò pa.